ẹ káàbọ̀ padà nínú fídíò tó kọjá mo pè wá níjà pé ká wá n ti eléyìí tí cardinality rẹ̀ ó jẹ́ márùn-ún so gẹ́gẹ́ bí àpẹẹrẹ èyí tó ń wò ní ojú márùn-ún rẹ̀ yìí tí a mọ̀ sí A ó rí pé set A àwọn ọmọ ẹgbẹ́ tó ní a mọ̀ sí element márùn-ún ló ní má dẹ̀ gbàgbé pé fọ́múlà tí fi mọ iye ìjọ iye ọmọ ẹgbẹ́ tí ó mọ wà nínú power set náà ni kíni o two raised to power n tí n rẹ̀ ń jẹ́ kíni cardinality a a já sí pé láì tiẹ̀ láǹjata rénú láì sì tíì ṣe é n tá a mọ wá tá a eléyìí iye element tí ó mọ wà ńbẹ̀ òun náà ni kíni o two raised to power five eléyìí tí ń jẹ́ kíni tí ń ṣe thirty two ó yá bó la ṣe máa wá wa jẹ́ ká mọ wá ṣùgbọ́n ká tó wá mọ́ gbàgbé pa ní táìpù subset lóríṣiríṣi ó di pa ní proper set eléyìí tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ set A A yóò máa jẹ́ proper set of B tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ A òun náà ní ń B ṣùgbọ́n element kan bẹ nínú B tí ò sí nínú A òun ni proper subset a dẹ̀ ní improper subset òun ni pé tó bá jẹ́ pé gbogbo element ń bẹ A òun náà ní ń B so ti yé wa báyẹn mo dẹ̀ sọ fún wa pé trivial subset náà wà òun náà ni kíni o òun náà ni empty set óyá jẹ́ ká kọ́kọ́ kọ power set mi ńsìnyí kí ni ó máa jẹ́ o ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àwọn subset cardinality wọn jẹ́ zero ó rí i pé power set set kan ni àbí óyá èyí tí cardinality wọn jẹ́ zero five lásán ni tàbí empty set so ó tún bọ́ lẹ́yìn rẹ̀ ó bọ́ sáwọn èyí tó jẹ́ one àwọn ni kíni o um A B C D E lẹ́yìn rẹ̀ ńkọ́ ó máa máa wọn ní méjì méjì a lè ní AB AC AD a sì lè ní E. lẹ́yìn rẹ̀ a tún lè ní BC BDBE lẹ́yìn rẹ̀ a tún lè ní kí ni o CD CE lẹ́yìn rẹ̀ a tún lè ní DE má kọ ED tó bá ti kọ DE ò lè kọ ò lè kọ kí ni ò lè kọ ED mọ́ torí pé nǹkan kan náà ló túmọ̀ sí torí pé nǹkan kan náà ló túmọ̀ sí ó yá ó kọ tàwọn onímẹ́ta mẹ́ta a tún lè ní kí ni o ABC àbí a tún ní kí ni abd a tún lè ní kí ni o abe àbí a tún lè ní kí ni e. lẹ́yìn rẹ̀ ó rí pa ti mú ọta ti ní abc abd abe so a tún lè ní acd a tún lè ní kí ni ace àbí? A dẹ̀ tún lè ní kí ni ADE ó yá kò tíì tán o ó di pé a ti mú A a sì ti so wọ́n pọ̀ mọ́ àwọn yòókù ó yá ẹ jẹ́ á tún mú B náà a tún lè ní BCD àbí? A dẹ̀ lè ní BCE àbí bẹ́ẹ̀ kọ́ ni? ó yá a ti ní BCD a ti ní BCE àdẹ̀tí ní okay àti àtún lè ní BDE má bínú BDE lẹ́yìn rẹ̀ ńkọ́ a tún lè ní kí ni o CDE ó dàbí mẹ́rin mẹ́rin ó ti tó báhun ó yá ẹ̀mọ́ mẹ́ta mẹ́ta ó ti ó mẹ́rin mẹ́rin ńkọ́ ó yá mo tún lè ní kí ni o ABCD ṣé irọ́ ni irọ́ kọ́ abcde jẹ́ ń tún eléyìí kọ ká lè mọ rí i a ní a B C D E àbí so a B C D, a lè ní kí n tún ní a tún lè ní abce àbí bẹ́ẹ̀ kọ́ ni a tún lè ní acde ṣé irọ́ ni? a tún lè ní kí ni o BCDE àbí then a tún lè ní kí ni o ABDE àbí then níparí a tún lè ní ó rí i pé a ti mú mẹ́rin mẹ́rin tán ABCDE eléyìí tó jẹ́ improper subject ẹ jẹ́ á kà ó gbọ́dọ̀ pé thirty two tá a bá ti ṣàṣìṣe one two three four five six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine, thirty, thirty-one, thirty-two. Ó rí i pé òun náà ni pé kí ni o cardinality power set mi ó jẹ́ thirty-two. Ó rí i pé kò le rárá. Ó yá ṣé n tún dá ṣé n tún pè ọ́ níjà míì tí èmi bá jẹ́ kí ni one two three four five six ńkọ́ so lè wá ohun tí power set rẹ̀ ó jẹ́ eléyìí tó jẹ́ pé cardinality rẹ̀ yóò máa jẹ́ kí ni o so yóò máa jẹ́ sixty four óyá gbìyànjú rẹ̀ ǹjẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbìyànjú láti láìkì fídíò yìí kò dẹ̀ bá mi comment tó bá gbádùn rẹ̀ kó bá mi fi ṣọwọ́ sí àwọn akẹgbẹ́ rẹ so títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun